àwọn tí ẹ bí fún wọn pátápátá ọmọ ọmọ gbogbo wọn ọlọ́run á dáàbò wọn ẹ pẹ̀lú ẹ kú ẹ kú sẹ́yìn. ṣeun sà. ọlọ́run á kẹ́ wọn àti àpọ̀rọ̀ wọn lọ́jọ́ ìtọ́jú ò ní bá yín ní fámìlì ẹ ṣeun comme ça ẹ ṣeun ça yes. I will send, I, if I can get you, I send this to you. okay. I think I'm taking some of it. So you, you capture uh, some of it. Mm, I've captured, I've captured you too, sir. Okay, okay, let me. Yes, sir. I've, left and right. Divide yourself. <laughs> no, it's video. I'm, I'm, I'm going closer to. it's video, so if I can okay, get it to okay. you. Eh, yes. yes. This is true. Yes. I'm the wife, uh, husband of. <laughs> yes. Thank you. Yeah. Sir, I've captured you, sir. Okay. Yes, sir. <laughs> so, power. Mama? yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes ma. Yes ma. tó kù kan. Hey, so true. They throw you down to everybody. I know you. See, I said they want that. Everyone of us. Then why are you asking me? Oh. I know if you will without Thomas. Hey, oh, oh, that time you go start there. You won't call him. Do their place. Soon as I say, don't go. Hey, she, I'm mama. One knows where sunday àdúrà lọ níbi ọdún sunday kọ́lá àdúrà sunday àdúrà. ẹ̀wọ̀n bá dùn ìjọba Thank you. sorry.